àbọ̀ rọ́mọdánà wọ oṣù àpọ́nlé oṣù gbígbàdúrà máa wọlé máa rọra oṣù yẹsẹ yọsẹ fún gbogbo àgbáyé. mọ̀rà àbámbíkà oṣù ìyọnu kàbọ̀ rọ́mọdánà ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbádùn máa wọlé máa rọra oṣù yẹsẹ yẹsẹ fún gbogbo àgbáyé. ká sọ pé tọdún kò sọdún bí léya nínú ọjọ́ ayé ọjọ́ Jímọ̀ jólórí pé nínú oṣù tá à ń kà láyé kàbọ̀ rámọ́dánà tó jó lórí gbogbo wọn. àdúrà òde gbà káwa náà ló wá wọn ti. ilé ti dàrú ọ̀rẹ́dì àdúgbò ti dàrú ọ̀rẹ́dì ọkọ òfẹ́ ríyàwó mọ́ ọkọ òfẹ́ tàbí òfẹ́ ráwọn ọmọ ìlú náà mọ́ torí pé wọ́n sọ pé òun kọ́ ló ní wọ́n ẹ̀wọ̀n tó ti bẹ̀rẹ̀ látàkùnàkù sínú àìṣáká àgbèrè ẹ̀dùn lọ sí ọlọ́run tètè mú ẹnu ní oríkúwe ọlọ́run mẹ́nu ní ọkánù ọlọ́run wá nínú ẹnu ní sọmọ yẹn ní òbí owó àbítọ́ ilé ìdàrú òbítọ́ àdúgbò ìdàrú òbítọ́ ìlú ìdàrú ẹ̀sọ́ tó kò tiẹ̀ lè jókòó àdúrà inú ẹ̀rọ lòdì èpè yóò mọ̀ṣẹ́ èyí tí ò bá fi jókòó àdúrà èpè ni bọ́kọ̀ ṣe ń ṣépè ní ọmọ ọsẹ pé káwọn ọmọ làwọn ọlọ́wọ́ bèrè pé ìwọ ìyá ti bàbá àwọn ọmọ àwọn àìmọye pé àwọn ọkọ ni o wọ ìgbà àwọn ọmọ ọlọ́wọ́ bá tó dára ó ti mọ̀ wá ó sì ti mọ̀ wá ṣùgbọ́n èmi àti ohun tó ní wa káàkiri pé afẹ́ ẹ̀jẹ̀ ohun tó ti wá kiri pé tí ó fi jáde òun yóò mọ ọkùnrin tí ó rùn lágbà ká ẹ̀jẹ̀ àpamọ́ ẹ̀jẹ̀ àjọmọ̀gbé àìmọye bẹ́ẹ̀ lẹ́ni tí ò dá ohun tí wọ́n ń lè lówó tí ò dá ẹ̀sọ́ bínú ọlọ́run ṣe fẹ́ dùn sírù náà sírù náà ẹ̀sọ́ bínú ọlọ́run ṣe fẹ́ dùn sírù ilé náà ẹ̀sọ́ bínú ọlọ́run ṣe fẹ́ dùn sírù àdúgbò náà. nǹkan méjì la ti sọ níwà tó ní àtẹ̀lé kù lápára wa lórí ọ̀la. láti kàṣẹ́yà ní ìta àbá àwọn ẹ̀ tó wà lọ́la. ó ṣì ọlọ́run ní. لا تكتب النفس التي ألم الله إلا بالحق ṣé last month ni àbí adé this month Àbújá Kaduna train nígbà tí train yìí lọ táwọn ọ̀nà rẹ̀ kú train àwọn tí wọ́n fẹ́ pa wọ́n pa wọ́n nínú train yìí ṣe léèwọ̀ ẹ̀mí tí ò ṣẹ́ tí ò rẹ̀ kí ló lọ bá fún. àwọn míì lábúlé wọn wọn kàn ní pẹ́lú wọn ń gbọ́rọ̀ wọn wọn ti sọ lọ́sí gbogbo ilé òdìbò lọ ìyá mi ó ní gàrí ewu bá gbogbo àtiwá náà pẹ̀lú àwọn terrorist àbí bandit kí ni àwọn ìṣèfún yín bẹ́ẹ̀ ni wọ́n bá ti lè ṣẹ̀wọ́n nínú yín ṣé gbogbo olùlóṣèlú látàkì ní ọ̀sán láti àlùfáà lọ ìlànà ẹ mọ́ pẹ̀lú tí ó ṣe yìí ẹ mọ́ pẹ̀lú ẹlẹ́yìn ẹ mọ́ pẹ̀lú ẹlẹ́yìn àti ibi tí wọ́n ní wọ́n ṣe wọ́n ní wọ́n pa wọn wọ́n wá ń ṣe ìjẹ̀lọ́sà wọn ẹtú lọ́ọ̀bẹ̀ àyẹ̀wò ilé ń ṣe ìkómọ àti ibi tí wọ́n ti ń ṣègbéyàwó ẹgbẹ́ bọ̀lọ́ ọbẹ̀ ẹ̀pamọ́ irú àgbègbè náà ẹsẹ̀ àdúrà tí wọ́n fẹ́ ṣe dáadáa lọ fẹ́ gbà ló ń tẹ́lẹ̀ pírọ́blẹ́mù tí wọ́n fẹ́ sí nàìjíríà gbogbo ọ̀làjọ dálẹ̀ bí wọ́n bá ní ìwọ òkú bá wọn lọ́wọ́ sí ẹbí ẹni àwọn tó ń ṣerú ẹ̀ tó bá ní wọn ṣe ẹbí ẹ̀ ẹjọ́ ń gbé mi ìwọ náà sì mọ̀ wọ́n tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ wọ́n ń jẹ́kọ̀ọ́ fún wọn náà bí wọn fún wọn ní nǹkan wọ́n fún àwọn àwọn ọmọ ẹ wọ́n fún wọn ní nǹkan ó rí pé ìwà tí wọ́n kù ẹjọ́ ń lọ́wọ́ rẹ̀ ẹlòmíín nù wọn kó lè wà mọ́sálásí a kò fẹ́ ṣe kọ́bálì ẹlòmíín nù wọn kó lè lọ ṣọ́ọ̀ṣì làwọn èèyàn ó kà sí àwọn náà mọ̀ ṣe lákàlẹ́ ilé ẹ̀ níbo ló ti rí báwo ló ṣe rí níbo ló ti kó jọ adẹ̀fẹ́ afẹ́ ṣàdúrà mọ́sálásí ní ṣọ́ọ̀ṣì náà afẹ́kọ́ mi wọ̀n bàbà pẹ́pẹ́ kò síwọ́ ẹ̀ṣẹ̀ kan tẹ́mi àtẹ̀mí òwò pé kí ní yóò dá ẹlòmíì mú tiẹ̀ ní kọ̀rọ̀ tí ò tiẹ̀ wù gbangba mẹ́lòó ní ṣe tiẹ̀ ti gbangba abẹ́rẹ́ sí ariwo ẹ̀ èèyàn kúkú ni apààyàn ni olè ni ẹni tí ò ṣe tiẹ̀ gbangba ń tóun sì ṣe ó kú. kó o mọ̀lú ẹ̀ kó o di alẹ́kùn lọ́dún pọ̀ṣù ó ti tẹ̀ wọ́n lọ́rùn. ìgbẹ̀yìn náà ti dá o tágbàtàgbà lọ́dún ọ̀nà ni ó bẹ̀rẹ̀ yẹ o. inú kó kalẹ̀ inú kó mọ kó káàkiri gbogbo kó wá kó tó yẹ kò ṣe é lò kò kan àwọn olórí ibẹ̀ lòun ò fi ṣèfìlẹ̀ ọ̀rọ̀ fún wọn àwọn ni wọ́n mọ̀ dàdú àwọn ni wọ́n ní jẹ́ kí tó àwọn ni wọ́n mọ̀ àdúrà jẹ́ ni wọ́n mọ̀ lu agbára tó bá ṣe wọ́n lórí ìlú gbogbo adáàbò mọ̀ wá pariwo adáàbò ni wọ́n ọmọdé mọ̀ pariwo alàgbọ́ mọ̀ pariwo onílé mọ̀ pariwo ibi tí wọ́n ti ń pariwo yìí lẹ́nu ní òtítọ́ kí tiẹ̀ ní àfikà wọn tó lówó yìí àwọn olórí ló bá wọn ìfikà wọn tó lówó yìí ọ̀nà olófẹ́ gbà ní kò sí tó kà wọn kó o sàtìlẹ tó bá ṣe kí pé iléeṣẹ́ ìjọba déédéé ni bó bá ṣe kí pé lọ́dọ̀ aráàlú déédéé ni bí ó bàjẹ́ bẹ́ẹ̀ wá láwọn tó fẹ́yìntì owó wọn mọ́ kó sí kíkan káàmù náà mọ́ ní kó ẹnì kan sì gbára gbogbo ẹ̀ òfin ṣadé a sì ń wò àwọn ọlọ́pàá pàdé نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ضالين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا

إياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر سمع الله لمن امدا ربنا ولك الحمد الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام